kíni lára àwọn èèyàn bí wọ́n bá ní ìbò ṣẹlẹ̀ yín àwọn lọ́la nísìnyí irú àbúrò mi tó jòkó ní lẹ́gbẹ̀ẹ́ o bọ́ bá dé polling station kó n fẹ́ dìbò kí ni wọ́n wí fún kí lọ́ọ́ wáyà yìí ọgbọ́gbọ́ mi kí n fẹ́ dìbò ni òun òun ò sínú pípù ẹ́ ìtumọ̀ nù another area tí democracy ti ní problem ni pé àwọn wo lè yàn ọ́n in some cases ẹ lè máa wó pé léèyàn bá ti dàgbà lè pé kì í ṣe èèyàn ká fi yín lẹ̀ mọ́ in some countries today lọ́pọ̀lọpọ̀ ìlú bí wọ́n bá fẹ́ dìbò wọ́n wá exempt àwọn ọlọ́pàá sọ́jà àwọn ìdìbò in many countries of the world torí pé wọ́n believe pé àwọn yóò gbọ́dọ̀ jẹ́ kí ni wọ́n gbọ́dọ̀ wà neutral ọ̀gbọ́dọ̀ lójú òṣèlú tó ń ṣe ìwọ ọlọ́pàá ìwọ sọ́jà ẹ̀yìn máa kí ni kéèsì nàìjíríà ń bì mo gbá ọlọ́pàá ju àmọ́ ìdìbò ṣé ká gbẹ̀gbẹ́ mi àwọn náà dì náà òfin ni wọ́n má di àbí wọn ráyè. ẹ ṣeun ibi tí mò ń lọ náà nìyẹn ẹ ajẹ́ pé òfin ò ní wọ́n má dìbò hmm. bọ́tà àwọn òfin ń bẹ láwọn ìlú míì pé wọn gbọ́dọ̀ dìbò ọ gbọ́dọ̀ ní any political affiliation gẹ́gẹ́ bí ológun ṣọ́jà ni ọ ni army ni ọ navy ni air force ni gbogbo nítorí bá rí ọjẹ kọ́dọ̀ ọlọ́pàá kọ́dọ̀ àyíká irú àwọn road safety ìwọ gbọ́dọ̀ níbi kan tó ọ́fíìsì indirectly ayọ̀ àwọn yìí ń kó nú èèyàn àbá àyọ wọn ayọ̀ àwọn yìí ń náà kó nú èèyàn àtoríṣiríṣiríṣi bẹ́ẹ̀ lọ́nà tí kó wa wá ń gbà àti gbogbo òlu láyé kò tí ì ṣebi tó ti wà practicable pé gbogbo ti ń jẹ́ pípù àwọn náà wọ́n máa ṣèjọba lóòótọ́. pọ́blẹ́mù ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹ̀ẹ̀kejì tí democracy nínú àwọn onímọ̀ tó ní kọ̀ parí síbẹ̀ yẹn ńgbà tá a bá ní pọ́blẹ́mù bíi demos kratos gan ní pọ́blẹ́mù irú rúùlù wo la fẹ́ lò bẹ́yẹn bá dé China lónìí ní ti ń jẹ́ democracy ní China òun ni communism òun táwọn gbà pé democracy ni òun ni kíni communism bẹ́yẹn bá dé America àwọn máa sọ pé ntí ọ̀dà jù òun ni communism táwọn China lọ dà jù àwọn ni capitalism ni ni democracy lọ́dọ̀ àwọn àwọn socialism náà ni democracy ni lọ́dọ̀ àwọn so a, a, a, democracy tún ní ṣòro ń bẹ̀ ń the rule of the people irú rúlù wo làwọn èèyàn ń lò tí ó fi máa jẹ́ true democracy bàbá tiẹ̀ mọ gbogbo àwọn sọ China àwọn sọ America Britain nǹkan kan ẹjẹ́ àwo tiwa Nigeria. yìí náà oríṣiríṣi system of government láti try a parliamentary system. system a lo eh, ìtàǹlò ní sinmi presidential American style because presidential system méjì ló wà American style wà French style wà gbàdúrà bá a ti lo French style náà rí láàyè General Babangida because a ní prime minister ń gbà wọn àbí head of government yes a ní head of government which is prime minister as sì ní head of state eh, Sonekan ní head of government Babangida so gbogbo ẹ̀ làwọn náà ti try oríṣiríṣi system of government la ti ń try eléyìí ọ̀dà ma tí e bá ṣe péjọba ń lo agídí pé àníkù lórí eléyìí ọlọ́run lọ́mọ báyìí àwọn èèyàn ti ń kọ̀ nǹkan pé presidential system yìí náà dà pé ẹ̀já padà sí parliamentary so democracy lọ́nà àgbẹ̀yẹn kọ́dọ̀ tún ní problem irú rúùlù wo gan-an la fẹ́ lò bàbá la fẹ́ máa ṣe democracy kí n fi sọ kéékèèké àwọn questions yẹn pọ̀ gbẹgbẹ́ ká sọ̀kan sí ká fi ráyè lọ bí ta fẹ́ lọ ara ń tí ọjọ́ pọ́blẹ́mù democracy tí wọ́n sẹ́ẹ̀lì fún wa òun ni pé a ti sọ pé democracy táwọn tó ní democracy ní greek gbé kalẹ̀ tí wọ́n ṣe kò wá practicable mọ́láyé gbogbo nàìjíríà ní ẹjọ́ wa sọ sí ní ta fẹ́ wí ẹ̀yin náà gbogbo yín náà ní ẹ̀sìn dá sí i ọwọ́ amáwọn kan wò pé ọ̀dà tá a bá rí yẹn ṣe mọ́ a máa lo representative democracy pé àwọn kan máa sojú àwọn kan bẹ òun lọ fa ládùúgbò yín ẹ̀yàn kánsílọ̀ kan wá ní abúlé yín ẹ̀yàn chairman kan ní constituency yín ẹ̀dìbò ẹ̀yàn representative kan ẹ̀yàn senator kan nkankan nítorí pé kò ṣeé ṣe kí gbogbo wọn lọ jókòó ní house of assembly àbí national assembly làbújá láfi lẹ́ni tá a ní ọmọ lọ sojú wa ń bẹ̀ but lódodo bá a bá bi wá lónìí àtàwọn tá a rán lọ àtàwa tá a rán wọn ǹjẹ́ àgbà pé wọ́n ń sojú wa àwọn gan ò rí i pé àwọn ń sojú wa torí pé bí ìgbà téèyàn ṣe investment ni ngba wọn ní àwọn lọ sojú wa ẹni bá lọ sojú wa sàn kọ́ yẹ ká dá ká sànù rẹ̀ pé a òwò sì tún fàsìkò rẹ̀ lọ́wọ́ máa lọ sojú wa ọ̀yà gbogbo ilé kọ̀ọ̀kan o nǹkan kọ́ dá ten ten naira tá a fi ràn lọ́wọ́ torí lọ sojú wa yọ lọ sójú wa lóòótọ́ wọ́n bá rí bẹ́ẹ̀ àmọ́ pósíjì làwa ń rí lónìí òun ní ọ̀wà owó tó tó pé sọfẹ́ lọ fẹ́ lọ sójú wa kó wá ẹ wá dọ̀wọ́ ẹni sójú yìí investment rẹ̀ ń lọ rírì rẹ̀ ni owó tó ti invest so ara bìtì uh, democracy ti ní ṣòro ni. ara ọ̀nà ìṣòro democracy tí wọ́n ní ẹ̀dá àwọn democracy náà dá wa lóhùn ní nàìjíríà lónìí àwa ń lo tó ń pè ní partition democracy pé a kọ́dà bọ́ dáa jù bẹ́ẹ̀ lọ olóòótọ́ ni ọ ọ́ rí ìlú ṣe ẹgbẹ́ kan ló gbọ́dọ̀ fọ́ kalẹ̀ bó ti wù dáa tó lónìí nísìnyí kẹ́ ẹ mọ̀ pé olóòótọ́ lélẹ́yìí yóò ṣèjọba bá ní ó ṣe é rẹ bá lóun ọ̀ léjì pé àkàkẹ́kàn tó bá wọn ń tò ní òun kò tí ì kàn ẹ̀yẹ ọba lóun lọ dá òun lẹ́ dìbò fún un kò tí ì kàn òun ló jẹ́ káwọn ìlú kan níbi ọdún mélòó sẹ́yìn irú Pakistan láyé Barrois Musharraf náà ti kó mẹ́rin nísìnyí Barrois ní partisan politics lọ́ọ́ bá gbogbo Pakistan gbé àtẹni ọ̀dà àtẹ̀ntáwa náà mọ̀ pé jẹgúdú jẹra lílé yìí àmọ́sẹ́gbẹ́ ti fàákà lẹ̀ náà òun wá lóun council partition politics pé gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ joyè òun fẹ́ dùn kankan jáde ta ìwà rẹ ìtàn rẹ iṣẹ́ rẹ ní káwọn èèyàn ó rí bí wọ́n bá rí pé ọ̀tọ̀ sí wọn yàn bí wọ́n bá rí pé ọ̀tọ̀ sí wọn mọ̀ yàn ibi tó ń ronú tiẹ̀ lọ́nu pé ẹ̀ máa tẹ́lẹ́gbẹ́ dé yìí àkàntara wa ni kò sí democracy ń bẹ bọ̀tọ̀ òun náà àwọn náà ṣe é fúngbà kan wọ́n tó ti padà sí partition democracy nísìnyí àwọn náà rí i pé ìhun náà kò dá síbi kankan. nínú eléyìí tí ń ṣẹlẹ̀ dáàbì mọ̀ pé káfí appreciate pé kọ́dà ọ̀rọ̀ kámẹ́tì sọ̀rọ̀ ayal Qur'an al-Karim káwo common sense kálẹ̀ democracy ni problem ẹ jẹ́ tó fún alẹ́ ẹ̀xámpù kan léyìí tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́ báyìí. ẹnìkan lọ nu political party kan yóò sì rẹ́gísítà ń bẹ́ẹ̀ nígbà tí ọ̀bá rọ́nà ló ń jẹ ẹgbẹ́ mi. yóò wá lo pọ ẹgbẹ́ ni yóò jẹ gọ́vnà ó lè jẹ sínétọ̀ ó lè jẹ ńtọ́ bá rí. ọwọ́ àwa ń bẹ̀ tán lẹ́yìn oṣù kan àbọ̀dún kan yóò bá tún dúrọ́pù ẹgbẹ́ ni pé òun tó ń padà lọ ibi ẹgbẹ́ tó ń ti kú àbóhùn ti ń lọ ẹgbẹ́ mi. àlàádáàlà ń ti ń jẹ́ justice ni pé òun gan ló yẹ kọ́kọ́ resign pé ìǹsẹ̀ ẹgbẹ́ yín mọ́ ní tí mo sì jẹ́ lábẹ́ ẹgbẹ́ yín ẹgbàá àmọ́ ìjà rẹ̀ ń tó ṣe bẹ́ẹ̀ lónìí kọ́dà àwọn tó ń lọ ilé ẹjọ́ wọn tó ń lọ gbẹ́gbìyàn rẹ̀ pé yes àwọn ní àwọn ní rájà ti associate pẹ̀lú ẹnikẹ́ni ẹ kò sẹ́ni tó dispute yẹ oníráìtì àti asosiéètì pẹ̀lú any group any party tó bá wù ọ́ àmọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ àbándọ̀ in tó gbé débì kan in tó gbé ibi ó gbé ọdún náà dùn náà lẹ̀ máwùlẹ̀ asosiéètì pẹ̀lú ẹ̀ ìyẹn is a problem ní nàìjíríà ń rò pé yín ìṣẹ̀lẹ̀ ń lu mi lágbàáyé àbí ìṣẹ̀lẹ̀ láwọn ìlú áfíríkà míì kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ ní egypt náà but láwọn ibi tí àwọn ti ń ṣe òṣèlú gidi wọ́n ń ṣe democracy gidi wọ́n fẹ́ bóyá pé loophole ti ń bẹ́ẹ̀ lọ tiwọn náà kọ́dà àní gbọ́rú wọn dẹ̀rẹ̀ yìí lọ́dọ̀ tiwọn. example sì pọ̀ tá a lè fúnra wa torí tí máa ń dùn èmi ni pé àwa aláwọ̀ dúdú àmọ́ láwọn èbó náà là ń kọ́ sí gbogbo sísẹ́ mọ̀ gọ́mẹ̀ntà ń wí náà ọ̀dọ̀ àwọn èbó náà là ti mú bọ̀tẹ̀ yìí tó dáa tí ó pè aráàlú àní mú bẹ́ẹ̀ èyí tí ó pè ẹnì kọ̀ọ̀kan òun láàmú. tí yẹn bá dé Amẹ́ríkà nísìnyí bẹ́ẹ̀ òsì dá amẹ́ríkà yọ máa gbọ́rọ̀ yọ máa wòrò yìí nínú àwọn ministers ti president America ní Obama ti ń bẹ̀ ń nísìnyí àtẹnitọ́ wà before rẹ̀ náà kò sẹ́ni tí ì ṣe ara àwọn tó ṣe pé inú ẹgbẹ́ mi ni wọ́n wà but èyí wò ó pé kí wọ́n mọ̀ wà lórí àṣẹgbẹ́ wọn èyí wò ó pé a ah, ṣe ìjẹ́jì wà lọ́dọ̀ Obama ọ̀ya ẹ bá mú káàdì mọ́dọ́mọ ẹgbẹ́ Democrats. Democrats kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn ara àṣòro democracy èyí tó tó jẹ́ ti nàìjíríà nìkan àbí ta áfíríkà nìkan òun lè jí mo sọ yẹn tábà wá pa gbogbo ẹ̀ pọ̀ a rí i pé àṣẹ lóòótọ́ òṣèlú tá à ń ṣe oníṣòro ìṣòro yìí sì ṣe ìṣòro nàìjíríà nìkan ìṣòro gbogbo ayé ni àmọ́ àwọn kan bẹ tó pé ní nàìjíríà nìkan láti máa gbọ́rú ẹ̀ àbí láfíríkà. kí wá ní ṣẹ̀ríà islam fẹ́ sọ nípa democracy kákọ́ jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ pé ẹ̀yìn àfa àpilẹ̀ ń wá ń bi òṣèlú kò sọ̀rọ̀ ń bẹ̀ bọ̀tí mo rò pé n ti ń jẹ́ káwà fíàtọ̀ àwọn tí ń wí náà n ti ń jẹ́ àwọn náà máa wí ni pé òṣèlú tó rọ̀ àfa àbọ̀bá wọbẹ̀ kò lè rí nǹkan tó ṣe òun náà dára wọn ni ntí ń jẹ́ náà wí nìyẹn but fundamentally tá a bá ní káwọ ń wí pé sheikh abdulgani tẹ ní aṣọ ni mokiful islam mina siyasa aha aha so kì í ṣe tàbí ká dá sọ̀rọ̀ òlu ní sharia islam tako but ọ̀nà wo èèyàn fi dá sí torí pé bẹ́ẹ̀ bá eh, àìmọ́ wo ìtàn àwọn aṣáájú wa nù islam ni tí ẹ bá wo òṣèlú táwọn Abubakar Siddiq ṣe radiyallahu anhu òṣèlú táwọn Umar bin al-Khattab ṣe mọ́sánbì kan jẹ́ òní ìní ní òpin péyàn gbogbo ayé lónìí òpin péyàn jẹ oyè ń bí òṣèlú ajẹ́kíní ajẹ́ president àbí aha kọ́dà àwọn president mi gbẹ́jọ́ gbogbo ń tẹ́ president lé lórí ìdí two million lọ two million èèyàn a sì ráwọn ní more than a billion èrò China yìí sìn àmọ́pọ̀ njẹ́ ọjọ́ náà ni pé pẹ́sidẹ́ǹtì ìlú báyìí mo wá bí wọn mu ní Abubakar Siddiq radiyallahu anhu tá a máa wí ni pé ẹ khalifa amiru mumini njẹ́ ẹ mọ̀túmọ̀ rẹ ẹnìkan ní a bí olórí orílẹ̀-èdè náà ni mo náà à ah, ah. nígbà tó ń fa ipò Abubakar wà lẹ́nu torí pé tá a bá fojú wò ó ẹ jẹ́ fún wa lẹ́gbàmpù kan nínú ìlú tábùbákiri jẹ olórí abájẹ lólórí orílẹ̀-èdè ẹ̀rí kó lórí orílẹ̀-èdè yàtọ̀ sí olórí orílẹ̀-èdè nínú àwọn ìlú tí ń bẹ lábẹ́ ìjọba abubakar siddiq tí ń bẹ lábẹ́ umar radiyallahu anhuma tá a bá ní a mú ntàwa lè ní state kan lónìí àbí province kan as an example ká mú sàmù lápèjúwe àsàmù kà jẹ́ kí ni bí state ẹ̀yọ kan lábẹ́ ìjọba abubakar siddiq ibi tí ó jẹ́nu stéètì ẹyọ kan lábẹ́ Abubakar yìí stéètì mélòó ni lónìí kọ́dọ̀ ti ẹ̀tayọ stéètì countries bíi mẹ́rin ní jẹ́ sàmù lónìí which means àwọn tí wọ́n jẹ́ countries lónìí tá a bá ní àwọ̀ equation wọn bíi local government ni wọ́n jẹ́ lábẹ́ stéètì lábẹ́ country d'Abubakar rú sàmù lónìí bá a yọ yẹn ní ayọ̀ countries mẹ́rin lẹ̀ inú sàmù ní Syria ti jáde is a state is a country lónìí. nínú sáàmù ní Lebanon tí a sì mọ wọn jẹ Beirut ara bí sáàmù bí state kan péré ni lábẹ́ Abubakar Siddiq ọdún mélòó ọdún méjì ara abẹ ní Palestine àti ibi táwọn kan gbà tọ́lọ́wọ́ padà dá padà fún Islam tí wọ́n ń pè ní Israel lónìí gbogbo abẹ́ sáàmù lọ́wọ́ àlàyé Abubakar Siddiq láyé Umar radiyallahu anhu ọdún mélòó ọdí mẹ́ta àtúmọ̀ gbọ́wọ́n pẹ̀lú kan ní Jordan àwọn ńlárúbáwá ń pè ní al-Urdun kọ́ńtù mi kọ́dà wọn lọ bá wọn ní prime minister nkankan lónìí. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n constitute state ẹ̀yọ kan lábẹ́ ìjọba Abubakar Siddiq radiyallahu anhu ta ló lè àchífù yóò máa láyé lónìí it's impossible. ni pé bá a bá ń sọ̀rọ̀ òṣèlú kéèyàn ọmọ sọ ìsìláàmù di pé ad-dinu lillah wad-dawla liljami' àdúgbò náà máa wí àwọn èèyàn wa ń káírò gbà abẹ́yẹn ọba sẹ́ẹ̀sìn kọkọ rí mọ́sálásí o òṣèlú lè dá ń ṣe ọ̀rọ̀ kọ́rọ̀ ni Islam dá sọ̀rọ̀ ayé wa bó ṣe dá sọ̀rọ̀ ọ̀run wa so èyí ò ní mo fẹ́ kakọ́ gẹ́tì clearly ǹjẹ́ ìkankan bẹ tó lè wọ̀ ní káàkọ́ dá sọ̀rọ̀ ọ̀lú kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó dáa jù nínú mùsùlùmí la for example lélẹ̀ ni ẹ̀wọ̀n tí wọ́n control ẹ̀wọ̀n orí òṣèlú tí wọ́n ṣe. but kí n tètè fi kún kí ni ó mèsì ní láàrin tiwa lónìí tí ń bẹ lára tiwọn tó ṣèlú fi di pé tí mo fi ní bàbá fẹ́ wà fí àtàwọn tí wọ́n mọ̀ pé òrà àfa àdìkí làbá ń wá ń bi òṣèlú ntí wọ́n rí tí wọ́n rí tí wọ́n ń dẹ́wò làwọn náà fi ń wí bàbá àfa bá fẹ́ ṣòṣèlú kó gbé ìtàn Umaru ìtàn Abubakar kalẹ̀ bí wọ́n bá ṣòṣèlú bẹ́ẹ̀ kò sí ní tó burú. Umar ibn al-Khattab radiyallahu anhu láyé Umar Umar tá a ní bábúbákiri ti lò ní Umar náà lò stéètì ẹyọ kan ló di kọ́ńtírìsì mẹ́rin lónìí tí ń bẹ lábẹ́ stéètì kan lábẹ́ kọ́ńtírì tí wà àwọn ọmọ òru ọmọ yìí resources tí wà àwọn ọmọ control Umar ibn al-Khattab wá wà lórí mẹ́mbàrí lọ́jọ́ kan ọwọ́ ajásìkò tí ìyẹn mú díẹ̀ nílùú ìyẹn mú to the pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n máa jẹ wọ́n níbi láti dínkù lápèjúwe nísìnyí bíi kéèyàn fẹ́ jẹ lápèjúwe ni o kò fi yé wa um, bóyá fẹ́ jẹ wà nísìnyí gbàgbé yóò ní pé kò ní nǹkan kan fi jẹ bóyá su àbí <laughs> àbí bírèsì àbí gàrí nígbà tó bá wá lé wọn àná síwọ̀ ti rẹ wá dàdó báwọn ẹ̀fún ẹ̀fẹ́ lómi ń gàrí síwọ̀ ti rí gàrí ẹ̀gbẹ́ búrẹ́dì bẹ́ẹ̀ lómi síwọ̀ ti rí búrẹ́dì ìwọ̀ gbà sùn irú kò bẹ́ẹ̀ wọ́n wà níjọ́ náà èyí tó wá le jù láti jẹ òun ni Umaru ń túùsì fún rẹ̀ bí kéèyàn máa jẹṣu kò sépo kò sí òróró kò sẹ́yìn iṣu kéèyàn máa san iṣu lásán irú yóò ní Umaru wá túùsì fún rẹ̀ léyìí tó wọ́n máa jẹ Umaru wá wà lórí mímbàrí lọ́jọ́ kan radiyallahu ta'ala anhu àrùbọ̀ kọ́nà kọ́mọ́ṣà bá ń sàlékún ìyọnu Ọlọ́run fún Umaru àti gbogbo àwọn sàhábà Muhammad sallallahu alaihi wasallam Umar wà lórí mímbàrí lọ́jọ́ kan àwọn tó ṣe ìwà ayà tó sọ ìwà wọn ní faqarqara batnu Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu inú Umar wà kú sùn ọmọ bí èèyàn bá jẹ oúnjẹ tí ò tí tí ò tí èso oúnjẹ gidi èèyàn jẹ mankinisi àti àgbàlú àti gàrí òun náà kà mọ̀ pé òun nǹkan mẹ́nu dé àmọ́ mo gbádùn ẹ̀ òsì àhà irú ẹ̀ ni wọ́n máa rú jẹ́njọ́ náà inú ìwà ń kún Umaru wa dájú kọ inú rẹ̀ bí èèyàn ni Umaru wa ni Qarqar awlatu Qarqar فوالله لن تشبع لن تشبع حتى يشبع أطفال المسلمين قرقر أو لا تقرقر بو وكم بو مكم يوني àmọ́ yọ dá ọ lójú bẹ́ẹ̀ ò ní yó gbogbo ọmọ mùsùlùmí ó fi gbàgbẹ́ yó radiyallahu ta'ala anhu ẹlẹ́kùn ta ló wí bẹ́ẹ̀ àmúkọ mi ta lè pè ní ọkọ̀jọ́ olórí orílẹ̀-èdè o òun mọ analyze fún wa yẹn countries mẹ́rin ní bíbí local government láyé ọmọ ọwọ́ lórí mímbà jẹ oúnjẹ tí nígbà táwọn ọmọ mùsùlùmí ọba yó wọn jẹun tí wọn fẹ́ wọlé olórí ntáwọn fi yàtọ̀ nìyẹn òun ẹ bá rí ẹni tí ń bá ń bú àfáàtọ lọ bí òṣèlú bí ọba rí pa àfáàjọ ọmọrù àfáàtọ sí ìbúlò tọ. bọ̀t kì í ṣe pé islam lọ́wọ́ gbé kalẹ̀ pé ẹ̀mẹ́dẹ̀gbẹ̀ òṣèlú o ẹ̀mẹ́dẹ̀gbẹ̀ òṣèlú o kò rí bẹ́ẹ̀. nípa democracy tá a wá ń sọ bọ̀ ǹjẹ́ islam faramọ́ democracy torí ẹlòmíì tí ọba wí lónìí yóò ní islam ẹ ṣe communism àmọ́ capitalism ní islam faramọ́ nbolojiri islam ní communism kò sì jẹ́ capitalism òun gan fún rẹ̀ islamism òun gan tó fún rẹ̀ islam gan ní system of governance pé afẹ́ ṣètò òlu tá a dá dúró kò nídìí à ń kọ́ mu àbá ń kapi bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ọmọ ní islam lọ support democracy kí ló fẹ́ fi báàkì islam létò òṣèlú tiẹ̀ ètò òṣèlú tí ọmọ múnú olórí orílẹ̀-èdè kan tí ó sì pé gbówó ọkùn àwọn tí ń bẹ nílẹ̀ náà bá yóò wọ́n náà ní yó ètò ti islam nù democracy kan ní islam lára bí tí islam ti jìnnà yẹn yẹn sí democracy. democracy ká mú example kan wá gbogbo democracy láyé ntí wọ́n máa kọ́kọ́ dúró lé lórí ni pé sovereignty belongs to the people sovereignty belongs to the people ntí ń jẹ́ democracy bàbá ti yọ ọ̀nsùrù yẹn kó ń bẹ́ democracy wo torí ntí ń jẹ́ the rule of the people náà nìyẹn wípé sovereignty báyìí mo fẹ́ ṣe báyìí ni mo fẹ́ rìn bí mo ṣe fẹ́ máa ṣe ní bá a máa ṣe ní àwọn èèyàn ló ní o bó ṣe rí ìpìlẹ̀ là ń sọ o nínú èyí tí wọ́n jọ kọ́ àtàwọn àtàwọn àtàwọn tí ń bẹ́ẹ̀ bí òṣèlú náà wọ́n jọ kọ́ wa ni àmọ́ sovereignty nàìjíríà ló ní àwa náà mọ̀ pé kò belong to the people bọ̀dá ń sọ ntí ń bẹ lákọọ́lẹ̀ pé àwọn tó gbé democracy wá gan àwọn gan ní kí sovereignty ọjọ́ tàwọn èèyàn ọ̀dọ́ wọn lẹ́tì máa derive ẹ̀ náà wọ́n fi ní ẹ máa béèrè mandate lọ́wọ́ wọn kí wọ́n yàn yín bẹ́ẹ̀ bá sì ṣe dáa mọ́ wọn gbé ipò ń bẹ́ẹ̀ lọ́rọ́ lọ́n fẹ́ràn òdodo tí yẹn bá rí bí wọ́n ti ń lo democracy despite gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tiẹ̀ ń lò ó lọ́nà tó bá ń tí wọ́n kọ kalẹ̀ mu tí yẹn bá dẹ́dẹ́kúdẹ́wò nílùú òyìnbó kan níṣẹ́ ìjọba kan ti ń bẹ lóde tó bá ṣe mistake pàtàkì jùlọ ẹ máa wọ́n máa ń pe kíní kan ní election year ẹ̀ ń ti bá ń wo CNN ló wà bí nǹkan kan ní amẹ́ríkà bá ti ń wọ election year ẹgbẹ́ tí ń bẹ lórí ìlú yọ wà very very careful tọrọ mọ̀ fáwọn wọ̀nyí lè punish òun bẹ́ẹ̀ ẹ ọ̀ sì padà sórí ìjọba yẹn mọ́ sovereignty yẹn ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn bí wọ́n ti ń practice democracy ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọtí tó bí ọdún mẹ́fà nísìn ọkọ̀ tó ọdún mẹ́fà ní Spain gọ́ọ̀mẹ̀ntì eh, party tó ti ń rúlu Spain for long wá ṣe mistake láyé George Bush òun Bush àti Prime Minister Spain àti Prime Minister Britain àwọn ni wọ́n declare ogun Iraq àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ará Spain ní ọ̀pọ̀lọpọ̀ wọn faramọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Amẹ́ríkà kan faramọ́ ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Britain náà faramọ́ ara pọ́blẹ́mù democracy nìyẹn torípa àwọn tẹ ni wọ́n máa lọ sojú yìí kọ́ra bí wọ́n bá wá ń ṣe nǹkan míì kọ́ tayọ agbára yìí ẹni pé àwọn ìlú táwọn ti ń practice democracy ọ̀nà kan táwọn náà ti máa dúró dè wọ́n ni pé ìbọdún mẹ́rin rẹ̀ fẹ́ pé àwọn dẹ̀ ń lò bẹ́ẹ̀ incident yìí ṣẹlẹ̀ ó wá kù ọjọ́ kẹta àbọ̀jọ́ ó súnmọ́ tí wọ́n ṣe election general election ní Spain àwọn kan wá lọ ẹgbẹ̀gbọ́wọ́ gbọ̀nú ròyìn gbà yẹn àwọn kan lọ bọ́ǹbù train pọ̀pọ̀lọpọ̀ èèyàn kúnú ẹ̀ àwọn èèyàn wá kú lọ àwọn tó wá ṣiṣẹ́ ìwá ní àwọn fi gbẹ̀san pípa tí wọ́n ń pa àwọn èèyàn àwọn ní within 24 hours kò ju 24, four àbí forty hours lọ tí wọ́n ṣe election gbogbo opinion polls ń sọ pé ní bẹ́ẹ̀ náà ni ó wọlé ni sẹ́rẹ́ nínú pé ẹ̀hẹ́n tó kó wa lọ bá ní wàláhìí làbín election yẹn sì turn against the prime minister kò padà síbẹ̀ dòní ẹnitọ́ bá lè wádìí kọ́ wádìí kò ju bí ọdún mẹ́fà sísìn lọ. àwọn tiẹ̀ ní sovereignty yẹn lóòótọ́ pé ọwọ́ àwọn àwọn lọ́wọ́ àwọn ni wọ́n ní àmọ́ lọ wọ́n sì lè gbé wa kú mbẹ́ pẹ̀tí nàìjíríà today àwọn náà máa ti ń ṣẹlẹ̀. káwa ní ká wo bí wọ́n ṣe gbé kalẹ̀ kí ni Islam tiẹ̀ fẹ́ sọ ń pa pé sovereignty belongs to the people because ibi tí democracy gbogbo ẹni tó bá fẹ́ lọ sí democracy tẹ́ bá gbọ́ táwọn àfa kan bá ń condemn ẹ̀ ibi tí wọ́n ń wò ní o because n ti jẹ́ democracy ẹ jẹ́ ká analyse ẹ̀ kó yé wa n ti jẹ́ sovereignty belong to the people òun ni kọ́lọ́ mẹ́jà ara burú bí ìlú kan ká má fi lọrin ṣàpèjúwe ní ọ̀dà ìlú kan bí wọ́n bá pé panupọ̀ nísìnyí ní house of assembly àbí nǹkan ni pé ẹnìkan ò gbọ́dọ̀ kírun àṣùbà máa bọ́ba sì kún àṣùbà tilẹ̀kùn rẹ̀ mọ́ yàtọ̀ rẹ̀ yàn kán ta tí wọ́n bá fi lè ní two third majority ní house wọn tó wọnú constitution wọn bẹ́ẹ̀ tí wọ́n máa lò nánu. bí wọ́n bá ní ọlọ́ọ̀ni ẹ mọ̀ mutí àmọ́wárí pọ́ ti dáa ẹ̀pà ìtọ́lọ̀ ń wíwò kì í tí wọ́n nídìí ní kíni two third majority bí wọ́n bá ti lè ríra wọn kójọ tí wọ́n pé two third majority níbi wọ́n bá ti ń ṣòfin njẹ́ wọ́n máa lò nánu njẹ́ njẹ́ sovereignty belongs to the people nìyẹn àkọ́kọ́ bí ti democracy ti forí sọ islam nìyẹn sovereignty belongs to our creator ọlọ́run nìkan tó dá wa òun ló ní sovereignty lọ́wọ́ òun ló lè pé báyìí ni ẹ ṣe àwọn kan máa wá wá bá ṣe facilitate tó ní àṣẹ ìnìní àmọ́ pa lè decide tó bá wù wá ọlọ́run fẹ́ o ọlọ́run ọ̀fẹ́ o ìdíjẹ democracy nìyẹn tẹ̀bá gbọ́ táwọn afa bá ń takò ntí wọ́n ń wò nìyẹn gbogbo ntí ń jẹ́ democracy láyé àkọ́kọ́ element ń bẹ ni pé sovereignty belongs to the people gbogbo ntí wọ́n bá fẹ́ táwọn èèyàn ti láwọn fẹ́ bismillah ọlọ́run fẹ́ kọ̀ fẹ́ o kò sí ntọ́kàn wa òun lóríṣiríṣi òfin tẹ́ máa gbọ́ pé ń ṣẹlẹ̀ lágbàáyé kọ́dà nínú ìlú mùsùlùmí mi ìlú mùsùlùmí ìlú mùsùlùmí ń bẹ láyé lónìí nínú constitution wa ni nta alukurani wí wọn kí alukurani ọ̀dákẹ́ báwo ṣe ṣe òṣèlú tiwa ni ìlú mùsùlùmí ni tí n bá dákọ̀ ẹ̀ nísìn alukurani ní bẹ́yẹn bá wà ní pòsíṣàn kọfẹ́ ju ìyàwó kan lọ òun ò ṣe lé wọ àmọ́ òun pé dandan kọ́ ọ̀fẹ́ ìyàwó méjì o kọ́dé ìwọ̀ nígbà ọba lágbára rẹ̀ bọ̀tí bẹ́ẹ̀ ni constitution ti wọn nísìn pé kò sí tó lé wí èèwọ̀ ni kéèyàn ọ̀fẹ́ ìyàwó kejì yes bẹ́ẹ̀ ni constitution tó ní sí abẹ́ nǹkan jẹ́ democracy ọlọ́run fẹ́ o kọfẹ́ báwo ṣe ṣètò ètò ayé tiwa ni a good muslim ọgbọ́dọ̀ mọ̀ pé ìwọn ọ̀rá yìí ní islam ọlọ́run fẹ́ kọfẹ́ ntàwa fẹ́ ni so àkọ́kọ́ bíi tí àwọn onímọ̀ máa ń wò nù tí wọ́n fi máa ń kìrìtìsà ìbágbọ́ tí wọ́n ń pé òṣèlú lẹ́nu tó bá máa ti ń rí o tí wọ́n ń wò nìyẹn because ọgbọ́dọ̀ sí sovereignty ń bè kankan yàtọ̀ fọlọ́run ọlọ́run kan ló ní pé bí mo ti fi ẹ̀sẹ̀ nì nínú bó ti ní àṣẹ ìyàwó ni wàá mú ọwọ́ náà tá a fi rí iṣẹ́ tí ó fi rọ̀ wá lọ́rùn tá a facilitate ẹ̀ yíwọ̀n òburú àmọ́ àgbọ́dọ̀ wà in a position pé bọ́lọ̀ntì ẹ̀ lóhùn ni ẹ lọ báyìí ìyá ńlá wa kẹ́kẹ́ lọ bí táa rí gbèsè ìlú gbani but n jẹ́ pé democracy nù tá a bá ní tanra wa àfi tá a bá tó yọ element yẹn kó n bẹ́ẹ̀ a sì jẹ́ àwọn ìlú tó ti ṣe alhamdulilayi alẹ́ example wájú ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n bá ti fura sí eléyìí wọ́n wàá jọ jẹ́ pé the first article nínú constitution wọn ni pé alukur'an al-karim òun ni ìpìlẹ̀ o àtòfin táwa ṣe àwa tá à ń bẹ láyé lónìí àtẹ̀yí táwọn generation ti ń bọ̀ ọ́ máa ṣe yóò máa wà applicable lópin ìgbà tí ó bá tako alukur'an al-karim bí yẹn bá ti gbé democracy lọ bẹ̀rù ó free pé aṣòfin lóòótọ́ gbọ̀gbọ́dọ̀ kẹ́nìjọ́ kíjọ́ tẹ́nìkan bá lè púrúfù ẹ̀ pé òfin yìí ó ọta kọsẹ̀ kan nù Al-Qur'an Al-Karim òfin náà á dọ̀pọ̀ ẹ̀. eléyìí ni àwọn olófin nínú lọ́ọ̀nù ń pè ní ground law kò sílùú tí èmi ground law that is mother of all laws pé gbogbo òfin pátá ọ̀kan nìyá wọn. níjọ́ tí gbogbo òfin yòókù bá fẹ́ forí sọ ground law òfin yẹn ní ó gbogbo nínú alimamilaka la arabiya saudiya saudi arabiya ní maka ní madina arabi táwọn tó ń ṣe democracy ni àtàwọn ìlú mi náà torí bẹ́ẹ̀ bọ̀ tí bíkẹ́ mi máa mọ̀ sọ wípé àwa náà máa ṣètò olú o but on condition pé kò gbọ́dọ̀ takò nǹkan kan nínú qala Allahu ta'ala gbogbo òfin tá a bá ṣe kọ́dà bá wa ṣe mistake tá a mọ̀ tá a fi ṣe njọ́ tẹ́nìkan bá lè proof ẹ̀ pé nbùlẹ̀ ti rí léyìí ọ̀tà kwaya báyìí bas báyìí chapter báyìí as the ground náà mú wa kò fi hun oṣubú. don't you relate my experience in Nigeria arabic Nigerian politics Nigerian democracy kàti no problem yẹn. àwọn èèyàn ní Nigeria ò ní ground norm as a state àwọn amòfin wọ́n jiyàn láàrin ara wọn èkìtì ẹni gọ́ọ̀nà ọmọ nàìjíríà sí state mother of all laws gbogbo ẹgbẹ́ bá tiẹ̀ dàrú ibi tẹ́ padà sínú àwọn kan ní constitution ni bàtà àwọn kan rí wọ́n dìbọn kàn pé constitution wí nǹkan báyọ̀ tọ̀ ní dáhùn pé ìṣe táwa náà fojú wá rí ok àwọn kan náà dá the three arms of government ní gọ́ọ̀nà ọmọ nàìjíríà àwọn kàjọba mẹ́tẹ̀ẹ̀ta bọ̀tún wọ́n dìbọn kì yẹn náà táwa náà rí àìmọye ìgbà executive àti legislative ọmọ ẹgbà iye bọ́jẹ̀tì tó pàtó mú àlẹ́ àpúfẹ́ àpúfẹ́ àyìn pìtì rẹ lọ́dọ̀ bá gbé gọ́ọ̀nà ní ah, the mother of all laws nìyẹn gbogbo bá bá ti gbìyàn tóbi bá padà sí. so wọ́n ní nàìjíríà as a ara problem wa ni pé àti ẹ̀mọ́tún ni ground norm wa gbogbo ìlú ní máa ń nì ibi ìlú kan bá fẹ́ lo democracy wọn lọ́gbọ́n ní islam alukoran kẹrìmù ní ground norm gbogbo nǹkan bá tako eléyà ààyè gbogbo kódà àwọn ìlú tí wọn ò ní reaching constitution bíi britain àwọn believe pé ground norm ni pé. problem táwọn onímọ̀ ìjìnlẹ̀ rí pé nàìjíríà ní problem lórí àbẹ̀yẹn kọ́dà ara bi táwọn kan tó wò ó ara ti ń dààmú òṣèlú nàìjíríà nìyẹn bàbá ní abéèrè kọ́dà láti gbàtà àti ńgbàtà náà ti wà ní primary school ọlọ́run ọmọ iye constitution tá a há sórí ní nineteen kìíní constitution ní kàwé nineteen kìíní constitution nàìjíríà fẹ́ tó mélòó nísì hmm? èyí tí à ń lò lọ́wọ́ yìí nineteen ninety nine yìí ọlọ́run ọmọ iye tí wọ́n ti ní ọ̀dà mbẹ́ bí ọyá ẹyá ẹjọ́ ẹ pààrọ̀ ẹ wọ́n ń ẹjọ́ ń jà yín lọ́ọ́ dìsìn. mo wá jòkó ń jọ kan pé torí gẹ́gẹ́ bí mo ṣe wí tí máa dún yẹn ni pé àwọn ìbò tá a láwọn wò kọ́sẹ̀ yìí náà ká máa wo dáadáa àwọn tí wọ́n bá sìn náà ẹnu èjì ọkàn bá wa láyé ìfẹ́ inú wa mú nìkan làá máa mú lọ́dọ̀ wọn. gbogbo ti ń jẹ́ constitution America àbí the leader wa náà nínú democracy gbogbo constitution America article mẹ́jọ péré ni gbogbo oníjẹ constitution America kódà ibi tí wọ́n sì kọ́ sí ìwé tí mo ní tí ó wà péjì mẹ́jọ péré ni articles mẹ́jọ péjì mẹ́jọ latest constitution Nigeria 1999 ó ju 200 pages lọ nítorí kíni àwọn náà ládòkó ọba tó ń bọ̀ ní tí ń bọ̀ ní ìsìnkú yóò bá mọ́ wíyọ̀ ìsìnkú ni kò sí ti ń jẹ́ àní pírọ́blẹ́mù àìní gọ́ọ̀nà ni. tó wà pẹ̀kúlẹ̀ àtò nàìjíríà lóṣèlú tí òjò lójútùú wọ́n ní bẹ́ẹ̀ ní constitution wa nàìjíríà nígbà ní ìbẹ̀rẹ̀ rẹ̀ gan ni bí preamble constitution wọn fi nàìjíríà ní àwa ní afẹ́ jẹ́ sovereign state under God sovereign state under God. mo wí bẹ̀rẹ̀ lẹ́jọ̀ pé àlìjámọ̀ bẹ́yìnà anaka bẹ́yìn our sovereign as it were under God it doesn't make sense tọ́ba our sovereign kò ní ìdìbò wà under God wọ́n bọ́ọ̀ bá sì wà under God ó gbé sovereignty rẹ̀ lẹ̀ fọlọ́run ara areas àti ní problem tá à ń lò ní our sovereign under God àwọn tí àwọn ńlá wọn wà sovereign òkú ní fi under God kún náà torí pé àwọn ò bìlífù pọ́lọ́ lè máa bá wọn dá sáyé àwọn. aatu máa lè kọ́ ìsọ̀rọ̀ lè kọ́ ìsọ̀rọ̀ wà máa lè láàyè lè là àmọ́ àwọn tí ń sèyí ń bá ẹ̀dàkùn wọn bá sọ̀rọ̀ ẹ̀sìn masalasi nù àbí bí wọ́n ti ń sèyí chọ́ọ̀chì nù àmọ́ ilé yìí o ọ̀rọ̀ ayé lélẹ́yìí ẹ̀mọ́ dá sí i mọ̀ pé ìwọ̀n lè ṣe é ṣe gẹ́gẹ́ bí nature àwọn àwa ará nàìjíríà ẹ̀sìn bẹ lára wa àmọ́ kí làwọn ń kanra wa sí Baba mo pa fẹ́ wà under God ẹ̀hẹ́n a wà jẹ́kọ́ yìí pé ní grandmam ọlọ́run ni ọlọ́run náà jẹ́ grandmam rules ọlọ́run bàbá ti wà under God gbogbo jẹ́ta house of assembly kan àbí national ní àbí kankan ni tí wọ́n bá jẹun yé tí wọ́n gbófin kan dé taari tó takò fún ọlọ́run a ní wọ́n truly under God àmọ́ sovereign state under God bí ṣe máa dàrú ní dàrú torí pa àmọ́ afẹ́ mọ proof power sovereign at the same time afẹ́ mọ fi yá àwọn èèyàn under God kò possible ara bi ti democracy àgbóṣèlú táwa ń ṣe nílẹ̀ yìí tí ò gbó lójútu òun ní power gan ọ̀làlànà tí ó gbé kárọ́ mẹ́rin àlàkalẹ̀ fúnra wa. ìjọ ètò ìjọba Islam. Islam gẹ́gẹ́ bí mo ṣe wí islam gbófin kalẹ̀ pé aráàmù ní kéèyàn ṣòṣèlú àmọ́ àwọn tí ń wí náà wọ́n rí wí irú òṣèlú tẹ̀ ń ṣe ni wọ́n fi ní kí làáfà wà ń bẹ bọ̀tá bá lè fine tune òṣèlú wa àti fúnra wa lẹ́gbàmpùsì àwọn tí ń ṣe ya a ṣètò ayé o àmọ́ nǹkan kan ní ọjọ́ pilẹ̀ bàbá ní afẹ́wọ̀ wọ̀ ń gbàgọ̀d bá náà ní kápá wà sovereign káwọ consequence torí ẹ̀ bá ti ní kọ́lọ̀ mọ́ da sọ̀rọ̀ náà wá sọ̀fúnrin kọ́lọ̀ bá da dọ́rọ̀ rẹ̀ ọ̀gbẹ̀bí o torí ìlú tó bá fẹ́ wá sọ̀fúnrin kò ní di pé a ìlú yìí níṣòro wọn á ní ọgbẹ̀yìn mahamu masalasi ń jọ jùmọ̀ ẹ̀ lọ́bẹ̀ lọ́hùn gbogbo ẹ̀yin pásítọ̀ bá dijọ́ sunday ẹ̀ lọ́bẹ̀ lọ́hùn àkílẹ̀ ẹ̀ ní ìdìbẹ̀ lọ́hùn náà sọ̀fúnrin ẹ̀ aha èèyàn gbọ́dọ̀ mọ which way la fẹ́ lọ àlétẹ́ra wa àmọ́ tí tá a bá tó rìsọ́ọ̀fù bẹ̀yẹ bí ó sì máa bí ó sì máa rí àṣìlẹ̀ ìlú kọ̀dá ẹgbẹ́ mi wà lọ́la. and al-Qur'an al-Karim tún fi ń yé wa ẹwù bàtà wọn kan sọ pé al-Qur'an al-Karim yẹn báwa kì í sọ lọ́nà lọ́sọ̀ kalẹ̀ báwa mọ̀ bù lọ́hùn ọlọ́run wa ni ẹsẹ̀ làákà yìí ẹ má wulẹ̀ máa jà. walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan test inú ẹ test ẹ ẹ rí bẹ́ẹ̀ bó báyìí pé ọlọ́run ó gbé e kalẹ̀ lawajadu fihi ikhtilafan kathira wọ́n máa takora wọn máa wura wọn wọ́n máa takora wọn àmọ́ tí òjò rí bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ọlọ́run ló ti wá gbogbo òfin tí ó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá lawajadu fihi ikhtilafan kathira. kọ́ra àmọ́ye constitution tó kù tá a tún ní nàìjíríà nígbà táwa kéékèèké yìí tá a bá lè ka constitution mẹ́ta àbí méjì. gbogbo ń náà ni pé ibi tá a ti dúró tá a ti dìde yẹn tá a mọ bó ń lọ. ọlọ́run ti ní fi kẹfì rẹ̀ ń bẹ pé ọmọ èèyàn nìkan lálá fẹ́ máa lò ọmọ èèyàn kò sẹ́ni gbà sáwọn yẹn ló ṣe especially láfíríkà kọlọńkọ sànù wa ni bẹ́ẹ̀ni tó bá dépò kan kò ní rí dáadáa kan ní èyí tẹni tí ń bẹ ń bẹ kó tó déhùn tó ṣe pé ah, ẹja kọ̀ntínú eléyìí ọ̀dà òun náà bẹ̀rẹ̀ tiẹ̀ ni kódà àwọn tí wọ́n lo democracy gidi àwọn èsì bẹ́ẹ̀ ẹ máa wo example tí ń jẹ́ mọ́ example America wa ni pé òun náà ni ó mú dẹ̀ wa tá à ń wo ọ̀gbọ́n òṣèlú wa náà ní láyé nísìnyí ẹ wẹ̀ pọ̀lọpọ̀ pọ́lísì èyí tó súnmọ́ tòsí tí bush gbé kalẹ̀ obama gan láti inú kàmpé rẹ̀ ní kí n sọ pé ọ̀dà but obama máa jẹ́ ń lo ọdún kan lọ nísìnyí ẹ́ ṣé wọ́n bá ṣe áfíríkà ni yọgbà lóṣù kan jẹ́ ìdá ọgbẹ́ nù but kò ṣeé ṣe ó ní ó ní procedure tó gbọdọ̀ tẹ̀lé. òmùfin ní bá a bá fẹ́ máa mú democracy ẹ̀jẹ̀ á máa tiẹ̀ máa wọ̀nyí tó dáa kì wá sí pé ní ìjọ bá pé àwa àbí tí a fi nìkan lá mú. so gbogbo eléyìí àáfin sọ ká mọ ibo làwọn wà kí wá ní Islam fẹ́ sàṣì lóògùn kí ni Islam gbé wá létò ìjọba létò òṣèlú tó pé bàbá lè mójútó insha Allah ayé wọ́ọ̀dà ọ̀nà ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. àṣẹrí alìsìlámíyà òfin ọlọ́run tọ́lọ̀ ni ó wáyé tó fi rán anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ ìwé alukur'an karim látòkè délẹ̀ wọ́n wo sunna anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam látòkè délẹ̀ wọ́n wá ní nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní sẹ̀ríà ìsìláàmù fẹ́ tún ṣe òṣèlú òṣèlú tí sẹ̀ríà ìsìláàmù fẹ́ á wọ́n pè ní kíni ad-daruriyat alhams ad-daruriyatu alhams àwọn nǹkan márùn pàtàkì tó ipé ní òun lọ́lọ́run fẹ́ ká wá mójútó láyé wọ́n tún ń pè ní kíni al-maqasidu ash-shar'iyya al-maqasidu ash-shar'iyya kí làwọn maqasidu sharia gbogbo bí èèyàn bá wà pé káwọn eléyìí ní ọjọ́ priority rẹ̀ àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀ ní olùsọ̀sẹ̀lú lórí ni àwọn tí wọ́n wọ̀ pọ̀ ní kọ́kọ́ bíra rẹ̀ pé gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́run dá tó yan wáyé ọlọ́run ọlọ́run ní ẹ má lòun kẹ́ni tí ó máa ṣe nǹkan without any purpose ọlọ́kẹ́ni ẹ máa láyé ẹ lọ́sẹ̀ bó ṣe wù náà ni ọlọ́run ní kílẹ̀ ń fi òun pé òun ọba hakeem ọba ọ̀jọ̀gbọ́n ẹ̀yin gan ṣé ẹkàn lè tarí ọmọ yín pé sá máa lọ à ń bèèrè ohun tóun dá yín wọ́n wà ní sáàmà lu ayé báti bàtí wọ́n báti wò lò ó sì kọ́bọ̀ ìkọ́ bẹ́ẹ̀lú mi lójijì yóò sì jásàlì kí á mọ̀ bẹ́ẹ̀ náà yes ń ṣẹlẹ̀ láyé lónìí tó ẹ̀ka máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó pọ̀ ọwọ́kùnrin tó kún lé omi Michael Jackson ẹ̀wọ̀n tó dáwò láyé ẹ̀wọ̀n tó dáwò láyé kò sí tí ìfẹ́ inú rẹ̀ ó sọ fún un pé sí nǹkan báyìí owó ń bẹ gbajúmọ̀ ń bẹ ń yíyàwòrán rẹ yí padà kó di tó bẹ yóò yí ètò fi kúnmù rẹ díẹ̀ imú rẹ yìí lọlẹ yóò sanwó yóò nù wá fi kúnmù ṣé ẹ mọ̀ kọ́ ọmọ fifty years ní gbòòkú bàtẹ́ bá wo picture rẹ ọmọdún mélòó lẹ́gbẹ̀ẹ́ kódà kò lè ju twenty lọ gbogbo ẹ̀ ló ń ṣe láyé nítorí wá ṣe láyé nù gbogbo o wúrọ̀ àwọn tí mo ní wọ́n lọ jábọ́ lọ lójijì nù níjọ́ tí Michael Jackson kú ó kú about oṣù kan ṣe bí June ló kú july lọ fẹ́ ṣe general concert ní britain wọ́n ti ń ta ní millions of dollars làwọn èèyàn ti ra tíkẹ́ẹ̀tì pé wọ́n gbà ń jọ náà láwọn tiwa náà ṣe máa wí àyè wọ́n gbà alẹ́ yẹn á le alẹ́ tó bá le àárọ̀ rẹ̀ ní òmíràn. wọ́n ti kọ́nà wọ́n ti ń ta tíkẹ́ẹ̀tì already less than twenty four hours tí ó kù wọ́n ṣe fídíò bí ti ń ti ń rehearse ti ń practice lọ́wọ́ ń fò sókè ń bẹ lọ́yà ń bẹ lọ bí ṣe máa ṣe ìdí náà kí lọ́wọ́ apá òun náà pláàni kú nítorí wàhálà tí ń fi rẹ̀ ṣe ọ̀wá ronú sùn ogun ọlọ́pàá Michael Jackson wọ́n ti gbé rìpọ́ọ̀tù autopsy tí wọ́n ṣe jáde ó lò tayọ ẹni tó yẹ kó lò ṣe àgbẹ̀ tẹ̀yìn bá ti wà addicted sóògùn kan kò sí tọ́ ìtọ́ dáńgbé kéèyàn wà addicted tó nǹkan kan ẹni tó bá yẹ pé ní ní panadol kan ti tó five hundred milligrams ní ẹlòmíràn ní àádọ́mọ̀ ah, bá lo méjì kò ní í ṣiṣẹ́ ó ti wà addicted irú ẹ̀ ló ṣe òun ó ti lò lò lò lò ó ti pọ̀ iye tó yẹ kó ṣiṣẹ́ fún nọ́mà èèyàn ṣiṣẹ́ fún òun mọ́ bó lò ó kò ní sùn bẹ́lòmíì náà ní sìn wọ́n ní ah, ẹjọ́ bí ẹ má sùn ẹlòmíì ti dobi níbi pé níbi ah, tí máa ti ń jẹ lọ́wọ́ ní ti máa tó gbé àmì tó bá pé kì í jẹ tẹ́lẹ̀ ó lè ṣiṣẹ́ fún òun lóòótọ́ kò ní sùn ọ̀rẹ́ mi kan bẹ ńgbà tá a wà ní student ọmọ Thailand Ibrahim bàbá wa fẹ́ ṣe exam àwa náà láwọn tíì kan tá a ní ta ní òpó tíì àwa tá a jọ wà nù yàrá a sì pọ̀ ọmọ Argentina bẹ nù wa ọmọ ìlú ọmọ Nàìjíríà ọmọ Thailand ọmọ Saudi ọmọ Lebanon bá a sì kóra àjọ ńgbà wọn. Ibrahim náà wà á fọlọ́njẹ́ àpé òun lòun ó ebi tí Ibrahim bá ti ń sáfù wa lọ́wọ́ ní mùsùlùmí <laughs> àwa àwọn òsì ní sùn irú ẹ̀ ló ṣe irú àwọn Jackson alójú ogun ọba bọ́sálì kìámọ̀ lógigi kò plan rárá àní wọ́n ti ń ta tíkẹ́ẹ̀tì àgbàyanu eré tí ó ṣe ní July àkóyọ̀ mọ̀ lọ gbó rẹ̀ padà yìí <laughs> àbí wọ́n jó kúrúsà rẹ̀ kí wọ́n akọni kò ṣeé ṣe so gbogbo èèyàn ibi tá a fi yà lọ bẹ̀rẹ̀ ni pé mo ní ẹlòmíì kẹrù kó nǹkan wáyé yìí bó ń bá ṣe lè ṣe ó ṣe é kó sì lọ jábọ́lọ̀ lójijì bẹ́ẹ̀ náà. but sẹ́ríà islam ọlọ́run tó ń ní kẹ́ ẹ wáyé kọ́dà bẹ́ẹ̀ ṣe ṣayé tó mọ fẹ́ kẹ́ ẹ lọ mójútó láyé olójútú òun ń pè ní kíni al-maqasidu shar'iyya al-khamsa àbí ad-daruriyat al àkọ́kọ́ ìtísẹ̀rí islam fẹ́ ká mójútó gbogbo bí a bá ti ń sòṣèlú òṣèlú abẹ́lé ni òṣèlú gbangba ni òun ni hifdhu dì hifdhu àdì ọlọ́run fẹ́ kí a mójútó báwọn èèyàn ò ṣe ní kọ̀tún lórí ilẹ̀ báwọn èèyàn ó sì máa ṣe tòun lórí ilẹ̀ ara ń tọ́lọ̀ ń fẹ́ ká mójútó ni. lẹ́yìn eléyìí ọkàn kí ni hifdhu nafs ara òfin ṣẹ̀ríà islam tó wá gbé kalẹ̀ láyé ni pé ẹ jẹ́ kẹ́mi àwọn èèyàn ó save ẹ protect life àwọn èèyàn lára àwọn daruriyatul khamsi nǹkan márùn pàtàkì tí ń jẹ́ maqasidu ṣẹ̀ríà òun ni kí life àwọn èèyàn wá protected ẹ má jẹ́ wọ́n máa pààyàn bí gbàtà ń pẹ́ran táwo kéèsì wa nàìjíríà nísìnyí wọ́n ní wọ́n mọ ẹnìkan ọtí ẹsẹ kọtí ẹsẹ wọ́n á ń dóba rẹ láwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn ọlọ́pàá pa á. ọtí ẹsẹ̀ kọsẹ̀ ẹgbà ẹfẹ pamọ́ àwọn sì yẹn lọ́rùn ọlọ́lọ́mọ yìí tiẹ̀ nítorí pé gbogbo nàìjíríà gbọ́n tí wọ́n ṣe lè yẹn fi gbọ́ ọlọ́lọ́mọ yẹn ti kú sáàgọ́ ọlọ́pàá ńgbà wọn mọ̀ pé àṣegbè ni bẹ́ẹ̀ bá dẹ́rú ẹ̀wò ńlò èbó àwọn yóò gbìyàn rẹ̀ ń sùn. bẹ́ẹ̀ sì dẹ́rú ẹ̀wò ńlò agbára náà yóò gbìyàn rẹ̀ ń sùn àmọ́ kí láìfọ àwọn èèyàn kó tí gbà díẹ̀ níjọ́ kan ìṣẹ̀lẹ̀ ní Afghanistan nígbà tí Amẹ́ríkà fi lọ wọ Afghanistan yẹn àwa ní mùsùlùmí àwọn Saudi ń gbà yẹn àwọn wọn làwọn yẹn ń protest Nàìjíríà wọn làwọn yẹn ń ṣe kíni àwọn yẹn ń protest pé Amẹ́ríkà ń tún dé nǹkan kan ńgbà tí inú ń sọ ọmọ ẹgbẹ́ ńgbà tí òbí dòrò lọ́dọ̀ wọn ní ibi etí kìnnìkan ló ti kú ní Nàìjíríà ọ̀gá mi kan gbà wá pè mí wá ní yà ìyá Abdulrasaq wọ́n ní sí àwọn èèyàn yìí afuga gan èèyàn tó pé ètò èjì afuga tí wọ́n ń gbìjà gan sẹ́ ntí èèyàn tó kú títí di bá a ti ń sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn ún èpè èjì wọ́n lẹ́yìn ti fi èjì balẹ̀ ní ẹ̀ bó ti rí nu ọ̀rọ̀ sànù wa ni ẹ̀mí ọ̀tọ́jú àwọn tíṣẹ̀rí Islam wá ṣe ni ẹ̀ protect life àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n rí pé wọ́n wà safe wọ́n wà secured. ẹ̀kẹta ṣẹ̀ríà islam fẹ́ mójútó hifzul mal hifzu al mal property wa islam fẹ́ kó wà protected gbogbo ntọ́ bá ní ẹnì kò ní pé fòsókè kó wa kẹ́mi ẹ̀rí ọ balẹ̀ oríjẹ wọn ọba oríjẹ púpọ̀ kí balẹ̀ ọkàn wà gbá ìtìmọ̀ níyì mú mi mi àbá débi wọn ti ń lorú àwọn táǹkà yìí ọ̀sẹ̀sẹ̀ níbi àwọn arúgbó lọ títí àwọn alálàájì wa àwọn ìyá wa tó jòkó wọn jí ó ti wà nù àwọn ìyá àwọn bàbá tó jòkó náà bóòlù irọ́ ohun kí ni ìfún mọ́kà náà fi ń ti Mẹdínà irọ́ ọlọ́pàá mélòó ni wọ́n ń kó síbẹ̀ ntí sẹ̀ríà ìtòfin Islam máa ṣe nù ọ̀pọ̀lọpọ̀ téèyàn bá rí ìgbésí ayé tá ń gbé nàìjíríà yọ ọlọ́mọdé yẹn ọ̀daràn mo lọ ọbọ nìkan lẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan òkè nígbè náà ló nílé yẹn nígbà tá a tún wá dókè tán ó ní kí n wọlé kí n wọlé nígbà mi wọlé tí mo kó nbí síàkèsì lẹkùnrin kan tó wà níbi síàkèsì ó tún lọ́ọ̀kì ẹ̀mọ́ rẹ̀ alọ́ọ̀kì ìtìsàlẹ̀ á tó o tó ìgbẹ́ yẹn ọ̀rá burú tí màjẹ́sì bá dé bọ́kọ̀lọpọ̀ wá sí ń gbé nù òun ni wọ́n ní olórí orílẹ̀-èdè nàìjíríà ní general Ọbásanjọ́ ìyàwó ẹ̀ tó kú Stella ìgbà tí general Ọbásanjọ́ fi wà nínú àtìmọ́lé general Abacha ọwọ́ ní sàn tóun bá lọ òun ọmọ wa sọ fún pé ìwọ nìkan kọ́ wà lẹ́wọ̀n gbogbo àwọn gan náà bí gbàtà wà lẹ́wọ̀n jẹnẹrọ bá sin dọ́sàn pé bàbá fọ́ọ̀mù díẹ̀ wọn nígbà tó ń jáde lòun tó wá gbọ́n tí àwọn òun orí pé fẹ́ǹsì ilé nígbà tó wọ́n lọ kò jù báyìí lọ nígbà tó wọ́n dé wọ́n ti mọ ọ̀dọ̀ ga ju ti prison lọ. àwọn <laughs> ah, olóhùn ní ẹ̀wọ̀n lẹ́wà lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa là ń tira wa mẹ́lẹ̀ òdì ah, túláàsì kọ́lọ́nkọ́ sànú so ara ń tíṣẹ̀rẹ́ Islam bí a bá ti lò fún Islam property wa ó wà protected ọdún mélòó ọdún mẹ́ta ẹ̀kẹrin hifdhu nasli hifdhu an-nasli Islam fẹ́ protect continuation of human race báwa ti wá tí wọ́n bí àwa yìí káwa náà bí àwọn kankan òfin Ọlọ́run náà ọlọ́run ní àní máa bá a ṣe dá nẹ́bí adama ọkẹ́rẹ́ ní tọ́lọ̀ lè ṣe pé tí yẹ̀pẹ̀ la fi dá adama kó fi yẹ̀pẹ̀ dẹ́ni kọ̀ọ̀kan wà iná pẹ̀tọ́lọ́ ní ìhòsí ní ètò tó ń ṣe sóun ti fi yẹ̀pẹ̀ dá adama adama báyìí ni wọ́n wà á ṣe produce àwọn tí ó tí ó wà lẹ́yìn rẹ̀ àwọn yìí náà produce àwọn tí ó tí ó wà lẹ́yìn rẹ̀ títí lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéyìn ó gbófin kalẹ̀ lófin general òfin yàtọ̀ fún individual cases tó bá nídìí kéjọ kéyìn ó gbófin kalẹ̀ bẹ́nìkan gbọ́dọ̀ bímọ ju báyìí lọ o ọ̀tà kò fi ọlọ́run ọ̀tà kò lànà nàgbà Muhammad sallallahu alayhi wa sallam torí pé Islam fẹ́ protect nasilu ìlàyọ̀ mẹ́kẹ́yà ara ẹ̀ ni pé Islam ó sì fẹ́ ọfẹ́ kí sanctity máa wà bá a ṣe ń produce ara wa nìyẹn ká mọ̀ ya ká mọ̀ bàbá ká mọ̀ pé a bàbá ní a tracy origin tiẹ̀ a ibi báyìí ló ti ṣẹ̀ àmọ́ wọ́n kàn fún lóyún náà ni àti ọ̀pọ̀lọpọ̀ àdánwò ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ẹ̀ka rí pé nǹkan pọnmọ ní bọ́dà àwọn ènìyàn mẹ́rin tó bí irú kọ́lọ́n kọ́ sànù wa. èyí lẹ́wàá lè tracy pé bàbá bàbá rẹ̀ bí àbí ìdílé kan ló ti wá gbọ́dọ̀ àwọn kan wò kọ̀ọ̀kan fún mi pé sáà jẹ́ eléyìí bẹ́ẹ̀ bá lò fún islam ara tí islam wa tún sí ni ẹ̀ka àrùn hifdhu làákìlì hifdhu àlàákìlì ṣẹ̀ríà islam wá láti wá ṣètò láti protect intelligence wa làákàyè tí ń bẹ lẹ́nu orí rẹ̀ yìí ọlọ́run ló wọ̀ kó o ní afẹ́kọ́ sáàpù pọ́pọ́sì kan ni that is why o gbọ́dọ̀ destroy rẹ̀ o gbọ́dọ̀ mugbó o gbọ́dọ̀ mutí ọ gbọ́dọ̀ mú cocaine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làkà ìyẹn àfisí ọlá ó lè wúlò fún nǹkan kan ara ẹ̀ náà ní Islam fi encourage ẹ̀kọ́ onílàkà ìdẹ́yẹn fi kéwú tí fi kàwé tí ó yé ọ̀wá ní gbẹ̀yìn tẹ́ ké tẹ́ kàwọn náà kílẹ̀ fi dá sẹ̀ríà Islam kọ́ wọn ọ̀dà nǹkan o ọ̀dà nǹkan o làkà ìyẹn gbọ́dọ̀ lò ọlọ́run fẹ́ kó lò síbi kan àwọn nǹkan mara àrùn yìí tá a bá ní ká máa fọ sí wẹ́wẹ́ ọjọ́ ọ̀nà briefly n ti ń jẹ́ ad-daruriyatu al-khamsu al-maqasidu ash-shar'iyya àwọn tí sẹ̀rí àwa gbé kalẹ̀ láyé nìyẹn kò síbi wọn ti mójútó mara àrùn yìí tó sì lu wọn jágere bàtẹ́jẹ́ tó sọ another problem tó wà peculiar to Nigeria as a state táwọn nǹkan pé bá a ti ń wù yá abẹ́lómi náà lọ́ọ́ wí ń bò mí àwọn tí wọ́n wà nídìí ètò tọ́lọ̀ bá ní ó gbé sí wọn létí tíyẹn bá wo constitution Nigeria nísìnyí wọ́n ń pè kíní kan ní fundamental objectives and uh, directive uh, principles of state policy òun ní chapter two constitution Nigeria pé bá a ti fẹ́ ṣèlú yìí ni fundamental objectives téèyàn bá wá ń kà á in ti Nigeria state as fundamental obligation àbí objective ìjọba nǹkan méjì ni security and welfare of the people ọ̀tán security and welfare of the people èyí náà ní gbogbo ìgbórí pépà náà ni àmọ́ ti ẹ̀stéètì yìí o àmọ́ ká kọ̀mpíà rẹ̀ pẹ̀lú fundamental objectives sẹ̀ríà sẹ̀ríà márùn-ún tí sẹ̀ríà ní fundamental objectives tòun ni àwa wá ní àti satisfy pẹ̀lú méjì security and welfare of the people a sì yí ń bẹ̀rẹ̀ under God morality religion kò sínú priority ìjọba according to our constitution gbogbo eléyìí náà ń gbé kó ṣèlú ọ dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ yìí àwọn míì ń bẹ tó ṣe pé ní mọ́sálásí lè lè ti ẹ̀ káwọn àfọ́ sọ̀rọ̀ ọlọ́run sẹ́lòmíì ló lè ràn án kí wáàsí gidi ọ wà lórí rédíò lórí tẹlifíṣàn lọ́rùn ẹlòmíì yàtọ̀ fún ọlọ́nkọ́ sànù wa ẹ wo bá ṣe ròyìn àwọn bàbá dáadáa lẹ́ẹ̀kan irú wáàsí táwọn ń ṣe àmọ́ irú wáàsí táwọn ń gbọ́ lónìí àmọ́ irú wáàsí ti dà lónìí bàbá ìjọ yìí táwọn bàbá gbé kalẹ̀ ní àbí ìtawà balẹ̀ ayé dà lónìí wáàsí ẹ̀ sáwà rẹ̀rìn ẹnìkan ń dè mí ọtí ẹ̀kọ́ tí ẹ̀ mọ̀gbà tó wí ẹgbẹ́ àti àgbà bọ̀dá sọ̀búra láyà náà lágbóngbó ẹ̀ ọ̀rá ní ẹ̀mí ní lẹ́kṣọ̀ ní kan tó sì bẹ̀mọ́ ń bá ń sọ̀rọ̀ lọ máa rí pé ó ti fẹ́ àrùn ìdí ẹ̀yí fẹ́ pọ̀ ju tèmi lọ màá lè mẹ́rin ẹ̀kún mọ̀ kọ́ excuse mi tèmi lọ ọ̀bà náà ah, ṣe bí bí kìíní bàbá náà bọ̀ wá wò ó àgbà ní ọmọ ọlọ́gbọ́n wá sí ìwé egbò ní ti ń bẹ ní ara lọ́sọ̀ jáde ni àkànlọ́wọ́ rẹ̀ ni àlọ́wọ́ pléyìn ohun tí ń bẹ lára lọ jáde lórí ahọ́n àwa náà ń bọ̀ áwò ọ̀pọ̀lọpọ̀ wá sí bójú dì lónìí nù mọ̀ gbádùn ẹ̀ ẹlòmí bá bá ṣe wá sí náà bí nǹkan gan fóònù yà á ah, gbádùn yín wọ̀ <laughs> lónìí gbígbádùn kí ká fẹ́ jẹ àmọ́ in reality ọ̀pọ̀lọpọ̀ wá sí gan lónìí gbígbádùn làwọn gan fẹ́ bọ̀dọ̀ aláhi làbíyìm àbárò ọ̀rọ̀ dàrún bàbá wa tó dòkó yìí àti gbogbo àwọn tó rí bí wọn kọ́lọ̀ ń kọ́ ṣàlékún dáadáa gbogbo àwọn tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá bá a ti wí dàrún bàbá yìí àwọn sèkè abdullah jibril sahban kọ́lọ̀ ń kọ́ ṣàlékún dáadáa wọn náà àbárò wa àti báyìí lọ́dọ̀ wọn. àwọn táwọn náà bá àwọn alájọ àgbà àwọn fadilatu sheikh yọkà so ara eléyìí tí nàìjíríà bá lè mójútó bẹ́ẹ̀ tí ẹ̀lẹ́pẹ̀ religion ẹ̀pẹ̀ morality kò sí bẹ́ẹ̀ sí lè yọ arabi tẹ́ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí àwọn òbí náà ń contribute sí religious studies gbogbo religion tó bá ló ń ṣe ní level secondary school ní àbí primary school ní wọ́n ní wọ́n ṣe ní compulsory subject nísìnyí ọba wù ọ́ ṣe é bẹ́ẹ̀ sì wọ ọmọ sí i nígbà ọmọ báwọn ẹ wá ní ọwọ́ àdọ̀là ọwọ́ àwà ń bì kan ní kò sí ní kó jẹ àbí ọwọ́ àbí kan ní kọ̀ láàánú ó sì fẹ́ ní ẹ̀ tó ní. because gbogbo ń tọ́fà kínní ìtọ́ba yìí pé ọwọ́ entrenched nínú constitution wa pé nínú objective fundamental objective òlu ni kó mójútó religion àbí morality túláàsì àárọ̀ náà gbígbà but that dey restrict ara security and welfare of the people a sì lé méjèèjì ńlá àwa náà má bi tá a chief ẹ̀ ma nǹkan sẹ́yìn bá ń sọ̀rọ̀ welfare ọlọ́run kọ́ sànù wa ni ẹnìkan ní ọlọ́run mẹ́jọ jẹ́ pé àwọn tó gbádùn ayé yìí náà wọ́n tún gbádùn àlùkìyàmù kọ́mọ̀ yìí pé àwọn tó jí àláyé yìí náà wọ́n tún jí àlùkìyàmù wàláyé áfíríkà ń jìyà kápsọ̀ gbogbo ọ̀rọ̀ tíyẹn bá jáde torí welfare ní jẹ́ welfare yọọ mọ̀ pa Áfíríkà ń jẹ ògidì yà àwọn tí wọ́n wá ń lówó fi àlàyé yìí náà bẹ́ẹ̀ bá tó wá rí dèrèjì bí wọ́n ṣe ń sin lọ́run níta nìyẹn ronú o kíkọ́ fún ìpara náà wọ́n gbádùn yìí wọ́n tún lọ gbádùn lọ́run ẹlòmọ́ rò báwọn lágbára nìkan làwọn ní àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíyàn ọmọ gbogbo ìwo sátáláìtì rẹ dalẹ̀ ìwé wọ́n ti ń wàláhì làádùn wọn gbádùn síbẹ̀ náà ọmọ ìgbà wọn náà wọ́n tó gbádùn ọ̀run bẹ́ẹ̀ lórí kọ́dà lọ́dọ̀ àwọn òyìnbó òyìnbó ń gbádùn wàláhì níta yìí bẹ́ẹ̀ bá sì rí òyìnbó tó gba ìsìláàmù tó fẹ́ ṣe ìsìláàmù ìsìláàmù gidi ní òsè yóò sì máa gbádùn náà pẹ̀lú ẹ̀ kọ́mọ ìgbà náà yóò tó gbádùn lọ́rùn ńlẹ́yìn ẹ̀rọ kéèyàn tó lọ di àwọn ọ̀rẹ́ bàbá sì rọra ọlọ́mọdé orí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ́wí ẹja kọ̀m̀pẹ́sìn wa sí ti Saudi ẹ kọ̀m̀pẹ́sìn wa sí ti American Muslims ẹ wò wọ́n bí wọ́n ti ń ṣe Islam wọn Islam gidi àbí Britain àbí wọ́n yára rẹ̀ bá nílùú òyìnbó bí ọba ní í ṣe kò ní í ṣe àwọn ìṣe Islam mọ̀nàfìkì bí ọba ní í ṣe yóò sọ fún pọ́ńbélé kò wọ́n ò ṣe náà ni àmọ́ the moment tó bá ó ṣe Islam gidi wọn ó ṣe kí lọ́lọ́run ní kí lànàbí wí ni ó ti yá wọ́n sì ń gbádùn kọ́mọ ìgbà náà wọ́n tún gbádùn lọ́hùn àgbọ̀lọ́hùn kọ́lọ́hùn sànù wa àmọ́ ẹja wa náà túnra wa sí àpẹẹrẹ kékeré nù tí ẹ sátáláìtì jọ rọrùn nísìn àárín báwọn kan ti ń sin lọ́hùn kí bá ẹgbẹ́ ọlọ́run kan fẹ́ wà ló ṣe wá ibo pàṣẹ́ntéjì wò làánà fẹ́ gbé asamu mudihama ta ní sí pẹ̀lú orí ìjẹ́ ń wò lórí sátáláìtì ẹ̀yin náà káwa náà wà sincere to ourselves one percent lẹ́ẹ̀fún ní àbí fifty àbí eighty percent lẹ́gbẹ̀rú àwọn yòó mo di àmà pa Allah Allah Allah àsìlájọ ń wá ìjẹ́nà kan náà gbogbo eléyìí alérò pé tiwa náà pọ̀ ń bẹ́ẹ̀ àmọ́ tíjọba bá lè ronú sí i pé ara ń tọ́jọ́ kọ́yọ kọ́jọ́ fundamental objectives ìjọba mójútó religion bọ́ọ̀sì tán religion mójútó morality ọjọ́ nǹkan kí nǹkan gbáyé. so ọlọ́run bá kí ọdá kan kọ́ ṣàánú wa eléyìí tí awí àtẹnudógbé àtàwọn tá a gbọ́ ọlọ́run kò jẹ́ wúlò fún wa. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. àìbéèrè méjìlá ló bẹ bèrè alákọ̀ọ́kọ́ ń bẹ ó papọ̀ mọ́ra wọn ìkánkọ̀ bá ọkùnrin bí ó bá àwọn obìnrin wọ̀nyí alákọ̀ọ́kọ́ ní pé pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ustaz wọn ti bá wọn sọ yìí tí ó hàn dájúdájú pé bíbá tí wọ́n fi òkùnkùn wé ìmọ̀lẹ̀ tábánikà wo Islamic politics and Western politics tí àwọn ìṣẹ̀lẹ̀ ǹjẹ́ fún mùsùlùmí tó lẹ́sìn tó sì yẹ tó pẹ́jọ́ tí wọ́n wà fún bóyá láti ṣe commissioner or any political appointment ǹjẹ́ ẹni yẹn ǹjẹ́ o lè ṣe ẹlẹ́kejì ni pé obìnrin ǹjẹ́ obìnrin o lè ṣe politics tàn yìí politics Nigeria tàn yìí tó lè الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الله أصلا نبه لسلاله pé àkọ́kọ́ náà mo pé èèyàn ní opportunity àti jẹ commissioner àbí kí ni èèyàn oníbèrè mi. ipò ok ok ok ẹ torí ok mo ti gẹ̀tẹ̀ torí nàìjíríà kẹ́yìn tó di commissioner lóòótọ́ yóò ní ọjọ́ tó ti di nínú inú òṣèlú kọ́lá bí wọn dìbò yẹn pọ̀ náà ti ṣe wàhálà débẹ̀ kí wọ́n tó fi kí wọ́n tó pè kó kúrò tó tọ́ sí so. Uh, but because àwọn ẹlòmíín bẹ tí ì báyìí pé nísìnyí ara àwọn tí ò gbólóṣèlú tí wọ́n lọ pọ̀ pé wá ṣe nǹkan báyìí àwọn technocrats gba ayé méjì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a rí pé wọ́n lọ lè ṣe é and ara bí ta ti ní problem nìyẹn kódà bí yẹn máa ṣe jù bẹ́ẹ̀ lọ sí kì í sara wa fún problem ni ẹ̀wù gbogbo ayé wọ́n máa ń láwọn tí wọ́n tò ní technocrats kódà kò ní sòṣèlú kò ní ṣèkànbọ̀tà ibi ìwọlé ni ìwọ ló lè dì í mú so but ká sọ ní concept ti nàìjíríà náà pé ẹni wọn bá jẹ commissioner definitely olóṣèlú ẹ pé kí wàá ní sẹríà islam fẹ́ wí nípa àti ṣerú ẹ àbí so gẹ́bí tí mo wí ní bẹ̀rẹ̀ ká dá sí ọ̀rọ̀ òṣèlú sẹríà islam ọ̀kọ́ kí là ń lọ sí bẹ́ẹ̀ òun lọ́mọ́ta and èsì fẹ́ believe gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà yọ máa wí pé à ah, kò sí bẹ́ẹ̀ yóò ṣe dé bẹ́ẹ̀ òun náà yọ yọ jẹ kò sí bẹ́ẹ̀ yóò ṣe dé bẹ́ẹ̀ kò rọrùn ọ̀fẹ́ jẹ̀dẹ̀lẹ̀ àyàfẹ́jì dùn ní kíkún máa ànàrò tó há a sì lè give examples in the environment wa ń bì náà lẹ́yìn tó sojú mi ara àwọn tí wọn mọ àní tí mo mọ ní ẹ mọ òpè lámọ ilé ẹ̀kọ́ dàpọ òpin lẹni kankan mind but àwọn tẹmí tẹmí bá mọ tí mo example lè mi máa give gọ́vnà kan kò sí gọ́vnà máa ní sè nílẹ̀ yorùbá ni ìran ti stage yẹn mọ́ chink uh, but bàbá yẹn ọmọ àlá ni bóyá lè rẹ ń tọ́mọ̀ bísí bísí àkàndé yes uh, bísí àkàndé ok ẹ mọ ọmọ àlá ni ìgbà tó fi wà ní gọ́vnà gbogbo èèyàn ní ma ń ròyìn wípé ìtẹ́lẹ̀ yìí bá dórí ìjọba kò dórí ìjọba kò change èmi náà wá rí example kan ló jẹ́ kí n lè sọ ilé ọwọ́ wá sí hajj lọ́dún kan torí muslim ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé muslim ni ọwọ́ sí hajj ọwọ́ sí hajj àwọn àti àwọn tọ́jọ́ rẹ̀ rẹ̀ táwọn náà jẹ́ governors wọn ń gbọ́ wọn àwọn ọmọdé wọn kì í ní ìlànà náà so ọ nídìí pé àwọn eléyìí láwọn lọ kí àwọn ará stage àwọn ọ̀tẹ̀lé wọn lọ tó ń bá àbúrò náà bá wá pẹ́ǹtì àwọn èèyàn tiẹ̀ àwọn náà ó sì wá ìfẹ́ dàpọ̀ gómìnà tí jọ lọ́ngbọ̀n yìí ńgbà wọn wá dé stéètì ibi tí wọn jọ lọ tó ń sìn lọ yìí gómìnà wọn wá ní tẹmọpá àwọn èèyàn náà gẹbi tí mo wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fi síwájú àwa náà là ń tì wọn ńgbèyàn lọ sí ájì tí gómìnà lòun wá kí èsì dídé ọgbọdọ mọgbẹ nǹkan lẹ o bá a ti wí nàìjíríà wọn ní mìíràn náà àgọgà gómìnà ọgbọdọ wa kọ́ mọ́jà nǹkan lẹ kọ́ mọ́jà ẹsìn mọ̀ pé dáǹkan lẹ̀ dáǹkan lẹ̀ tóbi kan náà ni ọ̀sà ti jà àbí bí personal business ti ẹ̀ lẹ́rù pé yóò ti máa já tóra wa gan gbà mí lọ́pọ̀lọpọ̀ gbà àwa gan là ń tì wọ́n. ẹ̀ ń máa ń sọ pé nàìjíríà yìí lèmi tó rí níbi tẹ́mi ti gbé tí mo mọ̀ níwọ̀nba wọ́n ẹ̀ invite any public servant pé ẹ̀ wá bí lọ́ńtì tí wọ́n fẹ́ lọ́ǹtì kankan àbí ẹ̀ wá fowó lẹ̀ kọ́ wá pé mínísítà àbí wọ́n pé kọmíṣánná àbí díjì níbo tí ń gbowó oṣù níbo ló ti rí bí ẹ bá jẹ kánsílọ̀ lásán bí ẹ bá pèsè lọ́ǹtì tí ọba dáhùn lẹ̀ ara ti wà náà but gbogbo ilé ìta wa ń wí mọ́ fẹ́ fún wa lẹ́gbàmpù pé bí wọ́n ti ń ti àwọn oríṣiríṣi wọ́n mọ̀ ti wá àwọn bísí náà but kí ló mẹ̀ntínì táwọn kú lọ́wọ́ tí wọ́n fi yìí tí wọ́n fi jùlẹ̀ ìyẹn lè já islam ò pé ká mẹ́ta sósè àmọ́ kí lọ lọ sí ń bẹ̀ example tí wọ́n fẹ́ give ọwọ́ àsìn ẹni yìí lọ ẹni yìí náà tọ́ nígbà wọn fán fán fán fán òun náà lọ́dà kan náà wọlé pé alálàájì kọ̀ọ̀kan five five hundred years nǹkan tààrà ọmọ igi five hundred years ń jẹ́ náírà àwọn alálàájì yìí ṣe one thousand yes stage pé alálàájì rẹ̀ máa ń pọ̀ ni ọjà nǹkan lè fún wọn ló gbọ́ ọwọ́ di pé yọ sá reciprocate gesture wọn ló sìn lọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ ọwọ́ àsìn gómìnà yìí lọ́dọ̀ àwọn èyí ni má gómìnà bí sí àfẹ́dórí òun ló sì mọ̀ mí o ẹgbẹ́ àgbọn sọ ẹ̀yìn tí mo rí mo ń sọ wàláhì ìmọ̀ rí ọwọ́ àsìn pé <laughs> ọ̀dọ̀ àwọn èèyàn ti ní tẹ́ǹtì stéètì tiẹ̀ náà àwọn èèyàn tó ti yí ẹ̀ǹgbọ́n àwọn èèyàn máa kiri kí àwọn kan ti wá fún ọ̀rọ̀ yìí pé yé báyìí lẹ́ni ó sì lọ ọdún ní dálẹ̀ o ẹni kóun náà dá nǹkan lẹ̀ o ah, ẹ̀ báyìí fóun náà gbé kọ́ dá nǹkan lẹ̀ òun sì wá wò ah, kí ló wà dálẹ̀ tó gbé gẹ́gẹ́ bí mo ṣe ẹnì kan ní máa dá nǹkan lẹ̀ ń dàkúdà mi tásánà lọ́nà <laughs> díẹ̀ but ibi tó yẹ kí téèyàn ó pẹ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ó ti rí ibi tẹ́nìkan ti dálẹ̀ gómìnà ó yẹ kí bí ọtí ẹmí la jẹlẹ títí dùn ó gbé pé aa ah, àwọn gbọ́dọ̀ dúdú tì ń yàn yìí nítorí wàá sọ ń gbọ̀n yẹn ni mo ní aa ah, nítorí wọn gbọ́n pa bàbá yìí bẹ́ẹ̀ lórí ọwọ́ àwọn ilé publicly pé ó sì kí wọn bá wọn sọ̀rọ̀ kankan ẹ̀ so ẹ̀ pẹ̀lú ọlọ́run tó ń lágbára wọn á fún wọn sọ bá ní alálàájì kọ̀ọ̀kan ìgò Pepsi kọ̀ọ̀kan àbílẹ̀ kò àbíkó káyidà kò lọ́hùn lọ́hùn kìíní kan mineral yẹn alágbolo yẹn ríálẹ̀ yọ̀ kan náà wọ́n ń ta obìnrin ọba lọ mọ́kà ojì ma ríálẹ̀ yọ̀ kan ni wọ́n ń ta alágbolo tí ó sì tutù dáadáa ọlọ́run kápá yẹn kádàkùn lóòótọ́ gómìnà wọn bá tó two thousand kàní ní owó mineral gbòkọ̀ kẹfẹ́ ní kọ̀ọ̀kan ojú ó sì tì í láti bì báyàn bá dé bẹ́ẹ̀ ah, ah, kò rí bẹ́ẹ̀ mọ́ àyà ah, fẹ́ kì í gùn tẹ́lẹ̀ so ẹ̀dá kan ẹja mójútó àrùn àwọn lórí píìtì ẹ̀ ń tí mo mọ mo wí o nǹkan nìkan ṣe bá kan o kọ́sìndéèmì ọ̀bá rí ẹ̀xámpù mi ní sáìtì pàtẹ́ léyìí ọ̀dà lójú mi so irú ọ̀kan mi so Islam pé má jẹ kọmíṣánná Islam pé má jẹ nǹkan kan ní oṣù àmọ́ kí lóun lọ ṣe bẹ́ẹ̀ òun ló ṣe pàtàkì ìbéèrè ẹlẹ́kejì wa ìbéèrè ẹlẹ́kejì wa ní ṣé obìnrin lè ṣe òṣèlú òṣèlú tóbìnrin ó ṣe bí ajé kí n kú tiẹ̀ báyìí ọlọ́run tí ó dá ọkùnrin tó dá obìnrin òun fún rẹ̀ lọ́nyàn responsibility òun kálukú lọ́tọ̀ọ̀tọ̀ pé nígbà tí wọ́n gbọ́kùnrin o responsibility rẹ̀ ní sèǹfẹ́ nínú sẹ̀ríà bẹ́ẹ̀ nígbà wọ́n gbọ́bìnrin o responsibility tiẹ̀ yẹn ntọ́ba fi lè mú ọkùnrin abandon responsibility rẹ̀ tó ipé ìtóbìnrin ń ṣe nù lọ́kà kan ló mójútó kò òfurasí rẹ̀ ó ti fẹ́ change ìsúná ọlọ́run at the same time obìnrin náà tọ́ba abandon responsibility rẹ̀ pé gbogbo àwọn ọkùnrin ń dèrò àwọn náà fẹ́ dèrè èyí náà ṣe kí ni wọ́n fẹ́ ọtí ń takò kí ni ìlànà tọ́lọ̀ ń là kalẹ̀ because ọlọ́run ọba ọmọ tó ń dá sára ọkùnrin ọmọ tó ń dá sára obìnrin lórí yìí ló fi àsáyìn díútì tó bá ẹnìkọ̀ọ̀kan mu ìsìláàmù ọ̀yẹ́ nìkan kan jẹ́ káwá wò pé kí lóbìnrin lè dá sí àkọ́kọ́ pọ́ǹtì ni pé gbogbo tó bìnrin ọba dá sí kò gbọdọ̀ gbà kí primary responsibility lọ́wọ́ ẹ̀ lápèjúwe obìnrin gbogbo kò tí wọ́n bá fi ọ́ jẹ a máa lọ mítìrì ìjọ mẹ́ta mẹ́rin tọkọ ń bẹ nílé òun yọ̀ǹda rẹ̀ ọtí para ọtí pàkínni primary responsibility tọ́lọ̀ ń fẹ́ fún ọ ọtí parẹ́ ọtí pala àbí àwọn olóṣèlú nǹkan ló lè dédé ọkùnrin àtọbìnrin ọkọ ọlọpọ ìyàwó ìyàwó wọn wà tilẹ̀kùn mọ́rí mítìrì láwọn ọlọ́kùnrin kan obìnrin kan ìwọ ni kódà lóhùn ní kúkúrú ká gbé báwọn tó máa lò tó bá ti lè pa ìjẹ primary responsibility àtọkùnrin àtobìnrin ìwọ ọkùnrin náà walizawjika alayka haqqan ìyàwó rẹ ní ẹ̀tọ́ lórí ẹ àwọn ọmọ ẹlẹ́tọ́ lórí ẹ ànábì ló wí bẹ́ẹ̀ àwọn òṣèlú yóò jẹ ara yìí náà òṣèlú yóò jẹ ara yìí náà ìyàwó wa ntí máa ń jẹ ẹ̀tọ́ láàrin ọkọ láyà kọsáyè mọ láàrin bàbá sọmọ kọsáyè mọ kì í sọ owó nìkan ní sẹríà ní ẹ wọn tọ́ba pàtọkùnrin náà la òun ò ní wọ́n yọ̀ la but téèyàn bá lè ṣe tí ò ní gba primary responsibility rẹ̀ la. obìnrin in particular nítòbìnrin ọmọ wa dá sí ṣẹ́rí gẹ́bí tí mo wí kéèyàn máa deny nature nǹkan burúkú ni. ẹ jẹ́ fún alẹ́ example kan nísìnyí káàtì ẹ̀ mẹ́tì sọ̀rọ̀ nù tíra ẹ̀yẹ́ bímọ nísìnyí ọmọbìnrin àtọmọkùnrin wọn aláwọn méjì fẹ́ wọ yunifásitì lọ́dún yìí wọn ni wọn lọ gba fọ́ọ̀mù wọn á ń fìlì fọ́ọ̀mù ọmọbìnrin wa fìlì civil engineering ní civil engineering ló ń wọ sí ìwọ ọkùnrin a oní food engineering ló fẹ́ sí engineer náà làwọn méjì ọkùnrin fẹ́ sí food engineering obìnrin fẹ́ sí civil engineering bàbá tó rẹ̀ bá pé yọ pa náà rẹ̀ àbí òní parí tani dáradára ìwọ ọkùnrin ìwọ lọ civil engineer engineer náà ni ọ ìwọ obìnrin lọ fún engineer engineer náà ni ọ nature bọ́lọ̀ sí dára wọn ó ní nǹkan kọ̀ọ̀kan tó sún jẹ kọ̀ọ̀kan káma wá dì náà gbogbo nature yìí pé kò sí tọkùnrin lè ṣe lóbìnrin ò lè ṣe à ń tara wa ni àti ń tara wa ni àníkàtì ẹ̀ má ti sọ ìṣẹ̀lẹ̀ pé kò sí tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe tara wa ni àìmọye nǹkan lóbìnrin lè ṣe ibi àwọn ọmọ ti bẹ̀rẹ̀ àìmọye nǹkan lóbìnrin lè ṣe tí ọkùnrin ò lè ṣe àìmọye nǹkan lọkùnrin náà lè ṣe tóbìnrin ò lè ṣe kíni obìnrin ò tó bẹ́ẹ̀ ẹ má jà á dènà ẹ̀ nature tọ́lọ̀ ń dá ma wa nípa báyìí lóbìnrin ọba tiẹ̀ wá dá sósè ó wo ní ọgbà nature obìnrin mu ibẹ̀ ni kí yọba bàbá sọ fún làákà yìí ó yẹ jù bẹ̀rẹ̀ ká má fi gbà táyì principles méjèèjì yẹn ni ká wò ọ̀nà wo láàbì ṣe tí ò ní kó bá primary eh? responsibility wa ẹ̀ẹ́kejì irú nature òṣèlú wo òun wọ́n fẹ́ gbé wa sí tí ó bá nature wa as ọkùnrin or as obìnrin mu bàbá ti mójútó eléyìí àbẹ́yàn bá lọ bí òṣèlú pàtàkì jùlọ nítorí pé kí mùsùlùmí náà léèyàn bẹ́ẹ̀ tó ń ká ń fa sáìsì léèyàn àfáàtọ̀ báàrí tí ń píríkì pé ọ̀pọ̀ àwọn tí ẹ mọ́ba wọn dá sóṣèlú tí ó ṣàlàyé ẹ̀ ó léwu tó ń gbà bá ní kí gbogbo àwọn tí wọ́n kù mbẹ́ nírò nípa wà yìí ẹ̀mí wọn bá sì wọlé náà ní ọmọ orúkú wa táwọn ògbéyàn ń bẹ̀ mọ́ sọ wípé ọlọ́mọdé ají àkàtú jẹ èwe ìyá ó láti máa tú fatiwa generally pé ẹ̀nà kan gbọ́dọ̀ òṣèlú àmọ́ àwọn tẹ́ẹ̀bà ni ọ lọ ẹ̀sìn wá sí fún wọn ẹ sọ kí ni objectives ìṣẹ̀rí àtàkà yìí ẹjọ́ yà wọn kó sì ní tí wọ́n yàtọ̀ i believe pé example kan lè mímọ̀ yìí ti ibi sí àkàndélẹ̀ mímọ̀ and i'm proud of him tó ń pé mùsùlùmí ni but mo believe pé àìmọye examples ni ó wà lu wáyé àti bòmí náà tẹlùmí náà mọ irú àwọn tí ó bá ṣe dáadáa yìí kọ́ dẹ̀ jẹ́ ká encourage wọn àmọ́ àwọn pé akànfi islam ojú bọ́bá débẹ̀ ọ̀tọ̀ ní jẹ́ ọmọ ṣe àwọn náà kọ́ káfùrasí wà níbẹ̀ ọlọ́run àrùn.